àwùzùbílà ìmìnà ṣètánirọ́jú bisimilá ìràmánirọ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ ṣàlàfíà lẹ́wà ní whatever way may i point by two please continue to subscribe ẹ̀yin tẹ̀lé ti subscribe may god continue to bless you mo kí gbogbo everybody omi ìtọ́jú àgbàmọ́lẹ̀ o nǹkan mi tó máa ń fà á tó jẹ́ pé tá a bá ti ń ṣerú lẹ́sìn báyìí tí àwọn ọkùnrin mi máa ń bínú it is either wọ́n ti pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ̀lú ìyàwó wọn ìyàwó wọn ti sú wọn wọ́n ti sú wọn àbáwọn gan ti sú ìyàwó wọn you understand àbí kó jẹ́ pé ara ìyàwó wọn ti kú àbáwọn gan náà wọ́n ti di òkóbó because ọkọ wọn ti sọ pé ọkọ àti ìyàwó là ń kọ́ ìbálòpọ̀ ọkọ àti ìyàwó làdẹ̀ ń kọ́ ní àléfà yìí ìwọ tó bá ti wá sínú àléfà tó bá ti gbọ́ bá a ṣe ń sọ̀rọ̀ ó ti mọ̀ pé nǹkan tá à ń discuss yẹn ìwọ tó bá sì mọ̀ pé ara rẹ ti kú ìyàwó rẹ náà is not anything o ò ní àǹfààní kankan wàá dẹ̀ walk past kò í ṣe pé ká ẹ bínú sí i kò í ṣe pé ká ẹ tẹ́sí ni ká ẹ bínú sí i bó ṣe ń lọ làwa ṣe ń sọ àbí ẹ̀mí èlò la ń gbọ́ àwọn èèyàn ńlá lọ́lọ́run ibi tí wọ́n ti ń bá wọn ṣó dáa ara kan tá a máa ń sọ nìyẹn o téèyàn kan bẹ̀rẹ̀ sí ní sọ kàtàkàtà níbà tó bẹ̀rẹ̀ sí ní sọ kàtàkàtà ẹ̀yin tẹ́ ẹ ba lé jẹ́ náà nìyẹn ẹ̀yin tẹ́ ẹ ba yé jẹ́ ẹ̀yin náà nìyẹn àmọ́ mi ì bá ti ń wá nǹkan tí mo fẹ́ wá bá wálé ni ni pé ẹ̀yin èèyàn mi ṣó yé yín tó bá tí ìgbéyàwó bá ti ń pẹ́ ẹ̀yin ẹ kàn search ara yín especially àwọn ìgbéyàwó ti wọ ten years fifteen years twenty twenty five thirty thirty five títí dé even sixty tó bá ti ń pẹ́ báwo lẹ ṣe máa ń feel ṣé báwo lẹ ṣe máa ń feel ṣe máa feel okay ṣe máa feel happy kí lẹ máa ń rò ṣe máa ń sad because ìgbà míì kan tíyàn fẹ́ tíyàn ò bá rí báwo ló ṣe máa báwo ló ṣe máa rí how do you feel after your feelings how do you how do you expect to solve it because àṣàlímọ bá báyìí lọ ẹ ṣàlímọ bá báyìí lọ pé inú mi ò dùn sínú ìgbéyàwó tí mo wá expect yìí kí ni mo lè ṣe sí ṣé ẹ̀yin rò way forward to make this marriage work bí marriage ó ṣe work oníṣẹ́ tàwa ṣe ń bíbá yìí kò kí ń ṣe pé kí hypocrisy kan wá sọ̀rọ̀ báwo ni marriage tó ti pẹ́ báwo ló ṣe máa wà lively báwo ló ṣe máa wà lovely báwo ló ṣe máa wà interesting nǹkan tá à ń sọ nìyí ní ìsìn because ìgbà mi tó bá ti pẹ́ ọkọ àtìyàwó bá ti pẹ́ pẹ́ pẹ́ pẹ̀lú wọn ó máa ń dàbí pé feelings yẹn ti máa ń lọ ó ti máa ń sá ó wá dàbí ẹni pé bóyá ìyàwó ò mọ̀ ṣe mọ́ ni àbí ọkọ ò mọ̀ ṣe mọ́ so how do you revive this how do you save your marriage so this one is true to everybody you understand ẹ lè fi sí comment box ìwọ tó bá feel pé o lè share one or two lessons for others you understand bẹ́ẹ̀ mo ti ń sọ tẹ́ bá ń fún wa ní comment ẹ jọ ẹ jẹ́ kó wọ́n ti máa ń sọ fún yín pé ó ní kíní kan tó máa ń kọ níbi ìsàlẹ̀ comment box yẹn pé ẹ jẹ́ kó wà mind ẹ fi kọ ẹ fi ọgbọ́n orí kọ ẹ mọ́ kọ́ ní kọ èso tó máa dàbí ẹni pé èèyàn tó wà ń bẹ̀ yẹn gan àbí kó lọ ṣe kò bá àmọ́ lọ bẹ́ sódò do you understand a dẹ̀ mọ̀rọ̀ gbọ́ jura wa lọ a dẹ̀ mèsì ọ̀rọ̀ jura wa lọ do you understand so ẹ bá wa comment ẹ bá dẹ̀ comment àlùbọ́díkà wà ń bẹ̀ màá dẹ̀ tún dúpẹ́ because àwọn èèyàn bá ń gè níbi comment yẹn a lot of things ni lẹ́yìn náà ṣe yẹn and it is only God that will reward you it is only God tẹ bá advice èèyàn dáadáa tínú rẹ̀ dùn láì ṣe pé advice tó máa lọ bẹ́ síta tó máa lọ bẹ́ sínú kànga ṣe mọ̀ pé reward wà ń bẹ̀ fún un so àwa afẹ́ kí àwọn tó ti pẹ́ nílé ọkọ ṣóyé yín afẹ́ kí wọ́n bá wa dá sínú comment box so nǹkan tó ṣẹlẹ̀ ni pé one of these days màá wá live á wà share experience ẹ wà á béèrè lọ́wọ́ mi live pé báyìí báyìí báyìí màá lè answer yín at times nǹkan tó ń discourage mi ò network ṣóyé yín ò ní network so a ti ṣe lọ́tọ̀ bó ti ṣe like life, like four tó jẹ́ pé network yẹn kàn skip ni so. Mm, mo wá prefer pé kí n ṣe báyìí immediately kí n dẹ̀ kí n release ẹ̀ so but soon inshallah èmi náà máa wá live nọ́mbà tẹ́ máa máa pè sí ọlọ́run máa láìpẹ́ láì jìnnà so èyí tẹ́ ti pẹ́ nílé ọkọ ẹ bá wa share rẹ̀ tẹ́ ti pẹ́ nílé ẹ̀yin àtìyàwó tẹ́ ti pẹ́ kí ni báwo lẹ ṣe ń ṣe tó fi di pé ìgbéyàwó wa last títí di twenty five years títí di thirty years fún àwọn ọmọ kékeré ta ẹ̀ṣẹ̀ ń bọ̀ lẹ́yìn tíyàwó wò tí ju seven six five years lọ báwo làwa fẹ́ ṣe tó jẹ́ pé kò ní sí problem because it's not easy you understand it's not easy it's not easy ọkọ àtìyàwó you see each other every day you understand àwọn míì sọ wípé ah ìgbà táwọn wà ń ta yẹn ló wà interesting pé wọ́n dẹ̀ wá dénú lé oníkálukú wá ń ṣó ìwà oríṣiríṣi ẹ̀mọ́ ó dàbí ẹni pé àwọn míì wọ́n mú wa àwọn wọ́n mú pamọ́ tó bá ti wá márì tán báyìí wọ́n wá yọ oríṣiríṣi ìwà ó wà nù ọkùnrin ó wà nù obìnrin báwo la ṣe fẹ́ ṣe é èmi wá ní one or two points. tí mo lè add tó jẹ́ pé ó lè help àwọn tí ìyàwó wọn bá ti pẹ́ ṣóyè yín so alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ sọ ò ní pé no matter what no matter what ọkọ àtìyàwó nítorí pé ìwà àtìyàwó ẹ ní problem don't try to buy your children over by saying bad thing about maybe ọkọ rẹ àbí ìyàwó rẹ ṣóyè yín nǹkan tí mo sọ. So, ìwọ àtìyàwó rẹ ń sìn ẹ ti ní argument ó normal kí ọkọ àtìyàwó ní argument soft one ẹ dẹ̀ máa parí ẹ̀ mẹ́tọ́rọ́ pé ẹ ti ná àwọn ọmọ bóyá díẹ̀ àwọn ọmọ yẹn don't try to buy those children over to your side mọ́ sọ bad thing nípa bàbá wọn sí àwọn ọmọ yẹn ẹ jàjà yẹn kó jẹ́ ìwọ àti ọkọ rẹ àbí ìyàwó rẹ kó dẹ̀ parí síbẹ̀ then ẹ mọ́ keep grudges ẹ jẹ́ kí argument yẹn ẹ jẹ́ kó parí ní ibẹ̀ yẹn níbẹ̀ yẹn ẹ mọ́ gbé wọ bedroom in fact ẹ má jẹ́ kí lẹ̀ mí sí i bá ní argument ẹ kàn argue kódà no matter how bad it is tẹ́ ẹ bá dẹ̀ ti argue rẹ̀ tán ẹ ṣe bí ẹni pé there is nothing again pé gbogbo ẹ ti tán tó yẹ then number three tí mo fẹ́ sọ pé be kind be kind with your words be kind with your behaviour àwọn obìnrin míì oúnjẹ tọkọ wọn ò jẹ wọn ò mọ̀ àwọn ọkọ míì náà dẹ̀ ni wọ́n ti satisfy ọkọ ara wọn tán níta inú ilé obìnrin ò bá àmọ́ jẹun kò bá jẹun ní àwọn míì be kind to each other tó o bá dáná filẹ̀ fọkọ rẹ tí o bá ní ẹ ní fifty fifty topic yìí gan a ti máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ then ìkan tó tún wá wà important no matter bí marriage yẹn bá ṣe pẹ́ don't forget to compliment each other ah olówó orí mi ó mọ̀ tiẹ̀ fine lẹ́ni aṣọ yìí mà tiẹ̀ fit tiẹ̀ ah ìyàwó mi style yìí mà tiẹ̀ fit tiẹ̀ kíní kan mo mà tiẹ̀ like style complement each other because if you don do it no matter how old a woman is níta èyàn kò sọ fún pé ó sì fine no matter how old a man is níta obìnrin kò sọ fún pé ah, ẹ mọ̀ tiẹ̀ fine aṣọ yìí mọ̀ tiẹ̀ fit yín kó tún wọn tó di pé wọ́n sọ ń ta ẹ̀yẹ kọ́kọ́ sọ ọ́nù ilé náà máa dàbí trish fún un pé ah, ọkàn mi lè sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ìyàwó mi lè sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ẹ mọ̀ compliment à ń kóra yàn ni ẹ mọ̀ jẹ́ kó wọ́n yín ẹ̀ à ń fẹnu kóra yàn ọkọ jòkó sí kọ́nà ni ó ń ronú ni mú ẹnu rẹ lọ fi kàn níbi ẹ̀gbẹ́ bíbí lọ fi kàn anywhere ẹ mọ ẹ mọ sábà máa sọ wípé mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ ẹ mọ ìgbẹ́ jẹ́ kó mọ wọn yín ẹ bá wà nínú ẹ̀kọ́rọ̀ yàrá yín lórí bẹ́ẹ̀dì yín ẹ mọ̀ mọ́ sábà mọ gbàgbé mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ i love you ẹ mọ̀ mọ̀ sábà mọ̀ gbàgbé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó wọn ò sọ mọ́ kí la nǹkan tó fà á tí àwọn tí àwọn ìgbéyàwó àwọn ìmíì tó fi last ni pé especially àwọn tí wọ́n wà so so so educated tí wọ́n fi nífẹ̀ẹ́ ara wọn tó yẹ pé wọn èé fi kankan bò fúnra wọn ni pé kíní yẹn ò kí ń wọ́n wọn lẹ́nu pé i love you no matter what wọ́n sì rí aṣọ ara wọn pé i love you tó bá wá di ọjọ́ tí nǹkan ti dàrú tí gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ rántí gbogbo ẹ̀ mọ́ ṣóyẹ yín kí lẹ fẹ́ lò láti bring ara yín padà ẹ rántí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ remind ara yín ìyàwó remind ọkọ ọkọ remind ìyàwó pé ah tó ti gbàgbé past kẹ́ tún sọ nípa sweet memories sweet memories tẹ́ ẹ ṣí ẹ yẹn ó máa tún máa bring love padà ẹ ṣí ẹ sweet memories ẹ ṣí ẹ ẹ ṣì rán ara yín létí ẹ ṣe rárá yín létí tó bá di pé obìnrin kan bá wà tó bá fẹ́ sọ́mọ tó bá fẹ́ gbọ́ràn wọ́n sọ pé kíyàn mọ́ ṣe èrègún ẹ bá ṣe èrègún fún obìnrin bẹ́ẹ̀ àbí kẹ́ ṣe èrègún fún ọkùnrin bẹ́ẹ̀ nítorí pé kó lè bá a wálé ni kò ṣe nítorí pé kẹ́lẹ̀ bá a kẹ́lẹ̀ bá a kẹ́lẹ̀ bá a fi yàn án. Ah, ìyàwó mi tí o ti rántí ìgbà kan tó jẹ́ pé níjọ́ kan tó wọ́pọ̀ lọ́wọ́ rẹ tí mo yọ kẹ sọ ní sọ bíi playground kẹ́dẹ̀ rẹ́rìn sí kórìí rẹ fi wálé ni káàtì ẹ̀ sọ wípé irú ìyàwó yẹn bóyá kò owó ti pọ̀ lọ́wọ́ ẹ̀ ń sìn ò náwó lọ́wọ́ mọ́ tó máa fún un ṣì ń rán létí díẹ̀díẹ̀ pé ìgbà tówó ṣì wà lọ́wọ́ mi mo mọ̀ ṣe báyìí wọ́n ní kí orí kinní kan lè bá a sọ pé kinní là á fi rán létí nǹkan kan tó ti gbàgbé bó bá sì jẹ́ pé ìyàwó náà ni tó ti ṣe fún ìfọkọ rẹ̀ tó ní orí ọ̀fẹ́ máa ti ṣe fún un rán létí ni pé ìwọ ọkọ mi ó gbàgbé ni ìjọ báyìí báyìí báyìí kífẹ̀ẹ́ fi padà ni èyí tó bá ní conscience orí ẹ̀ máa wálé ọkàn rẹ̀ máa balẹ̀ pé ah lóòótọ́ ni because ìgbà míì situations of things ó máa jẹ́ káwọn èèyàn kí wọ́n gbàgbé nǹkan then to go on again ó ní pé ẹ mọ́ ẹ ju ara kalẹ̀ no matter how old you are there's still room for changes there's still room to implement to implement more things to benefit marriage yẹn tó yẹ yín pé mo ti dàgbà nísìnyí ẹ wá ẹ wá sọ gbogbo ara kalẹ̀ lẹ̀ no more packaging no more anything rara. See, in as much as o wà nílé ọkọ you try to renovate yourself To yẹ pé ó máa wà at interest of your husband and be your wife tó máa wà bẹ́ẹ̀ irun irun tó bá mọ̀ tó bá yẹ pé obìnrin ni irun tó bá mọ̀ pé ọkọ rẹ̀ máa ń fẹ́ ó máa bá fẹ́ style tó bá jẹ́ pé ọkọ rẹ̀ like láti pé ó máa tó tó tó like kó máa wọ̀ ó máa wọ̀ islamically àní pé kẹ́ ẹ túra kalẹ̀ lẹ̀ pé kẹ́ ẹ mọ ṣíra kalẹ̀ lẹ́bọ̀n náà ṣe sọ tó yẹ yín bẹ́ẹ̀ tí kò bá ti lòdì sí ọ̀rọ̀ ọlọ́run tí ọkọ rẹ̀ sì nífẹ̀ẹ́ sí àbí tíyàwó rẹ̀ nífẹ̀ẹ́ sí ẹ mọ ẹ ṣe ẹ jẹ́ kí marriage yìí kó work ẹ jẹ́ kí marriage sí kíni ẹ jẹ́ kí marriage kó work then láàfikún kún mọ́ ẹ mọ wà grateful to each other ẹ mọ wà grateful any little thing tẹ́ bá bára ẹ ṣe thank you thank you ẹ mọ jẹ́ thank you thank you then i'm sorry yìí kò ná yín ní kankan ìwọ tó bá ti mọ̀ pé o ti ṣẹ̀ learn to say sorry learn to say sorry all this tí mo sọ yìí then be supportive be supportive to each other ọkọ rẹ bá need help ẹ help ẹ ìyàwó rẹ bá need help ẹ help ẹ mọ sọ wípé tìyàwó rẹ báwo mọ sọ wípé ó ti tán nìyẹn ẹ nítorí pé obìnrin fẹ́ does that mean pé obìnrin yẹn ò ní life mọ́ ẹ support each other carry each other along àwọn ọkùnrin àwọn ọkùnrin míì wà ará àta ló ń bá wọn ṣe ìdámọ̀ràn ilé wọn ará àta ló ń bá wọn ṣe ìdámọ̀ràn àwọn ilé wọn ìyàwó ti gbàgbé ọkọ sí kọ́nà ó ti mú ọ̀rẹ́ kan ta òun ló sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ fún bó ṣe ṣe ìyàwó náà ọkọ náà ó ti mú ìyàwó ló ti gbà á sí pé kọ́nà ará àta ló ń bá dámọ̀ràn ìkan tó máa ṣe investment ti anything n ò trust ara mọ́ learn to trust each other ibi tí trust yẹn bá ti sọnù ẹ rà á padà trust bá ti sọnù ẹ dákun ẹ rà á padà la di okay obìnrin ṣé ẹ wàá sọ wípé ará àta yẹn máa nífẹ̀ẹ́ yín ju ìyàwó yín lọ ṣé ẹ máa sọ pé ará àta yẹn máa nífẹ̀ẹ́ yín ju ọkọ yín lọ in as much as ẹ refuse ẹ fira yín kalẹ̀ lẹ̀ why not allow this marriage of a thing why not allow it to work tí ìgbéyàwó bá ti pẹ́ nísìnyí gbogbo kan tí mò ń sọ yìí Eh, eh, eh, I understand èmi generalize ẹ ni ìwọ ló mọkọ rẹ ìwọ ló mọ ìyàwó rẹ ìwọ ló mọ nǹkan tó máa ṣe tí ẹ máa fi renovate marriage yẹn padà níjọ́ òun lẹ́ẹ̀lẹ́ báyìí náà mo sọ mo ní tó bá yẹ pé marriage yẹn ti ṣoyún just take a trip ẹ lọ fún two weeks ẹ padà wá ẹ rí bẹ́ẹ̀ ṣe máa ṣe síra yín so ara bí kíní yìí á ṣe à ń work ẹ ní bí kíní ṣe máa work tí kò ní di pé ó wá bọ́rìn àwọn míì torí pé wọ́n ti pẹ́ wọ́n dẹ̀ di ọ̀tá ara wọn torí pé kíni wọn ò give room for for changes wọn ò give room fún renovation you understand eh, give room for growth so as far as ẹni ẹni ẹni ọkọ àbí òsì níyàwó ẹ máa máa ṣe bí ẹ ẹ máa máa ṣe bí ọmọ kékeré síra yín ni ẹ máa máa ṣe bí ọmọ kékeré síra yín ni tí ẹ bá wà ní ìta láàrin àwọn èèyàn tẹ́ ẹ wà nínú ilé ẹ máa ṣó òfẹ́ ẹgbẹ́ ẹ bá wà tá láàrin àwọn èèyàn ẹgbẹ́ títí ra yín lẹ́nu ẹ bára yín sọ̀rọ̀ ẹ tap ara yín káwọn èèyàn rí i pé connection wà láàrin wọn kí wọ́n rí i pé fẹ́ wà láàrin wọn ìkọ́tẹ́ bá exhibit ń ta definitely ẹ máa exhibit ẹ̀ nínú ilé náà bẹ́ẹ̀ tí exhibit ẹ̀ ní ẹ tẹ́ máa exhibit ẹ̀ ní tẹ́ bá ti ń ṣe nínú ilé definitely ẹ máa ṣe ń ta ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní practice nínú ilé náà ẹ rí i kó máa ṣó ń ta ẹ bá dé ẹ bá wà nílé ẹ jókòó papọ̀ ẹ mọ̀ ṣeré gbéra yín lẹ́sẹ̀ ẹ bá dé ìta náà i understand ẹ mọ̀ fún ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu ẹ mọ̀ fi kọ́ra yín ní etí ẹ mọ̀ ẹ mọ̀ tap ẹ̀yin ẹ̀yin wo àwọn celebrities ẹ̀ tó jẹ́ ọkọ àtìyàwó àwọn tó close mọ́ra wọn ẹ mọ̀ wo movement wọn kí tèmi mọ̀ sábà wò nìyẹn èmi mọ̀ sábà dictate àwọn celebrities àbí àwọn èèyàn pàtàkì láwùjọ tó mọ̀ wà ní public ní public yẹn you understand mo mọ̀ sábà notice àwọn àtọkọ wọn you understand mo mọ̀ wo irú nǹkan tá a mọ̀ wo náà lélẹ̀ẹ́ irú nǹkan tá a mọ̀ wò àwa àmọ́ bá wọn calculate ẹ̀ ìgbà mélòó ni wọ́n sún wọ́n sọ̀rọ̀ síra wọn ìgbà mélòó ni wọ́n súnmọ́ra wọn ìgbà wo ni wọ́n fọwọ́ kanra wọn àwọn tó bá close nínú ilé tó bá dé ta wọ́n sì kò sí ni ẹ wàá lè fọwọ́ wọ́n á sì fọwọ́ kanra wọn náà so ẹ close mọ́ra yín sórí yín àwa kàn sọ tiwa nítorí nísìn there are so many things tí o lè ṣe àṣìyàwó láti make marriage yìí kó wà sweet interesting there are so many things you can do as a husband láti make Manage yìí láti wà interesting you understand in as much as ẹ kọ́ra yín kalẹ́lẹ̀ ẹ kọ́ra yín kalẹ́lẹ̀ then ẹ mọ̀ mọ̀ body shame ara yín ẹ mọ̀ mọ̀ body shame you understand ah o rí bó ṣe rí o rí kíní kíní kan ṣẹlẹ̀ dẹ̀ pàkó ẹ mọ̀ mọ̀ body shame ara yín learn to appreciate if there is anything you need to correct bóyá nínú lára ọkọ rẹ àbí lára ìyàwó rẹ do it lawfully do it uh, kindly do it with kind words mọ sọ irritating mọ sọ bí ọkùnrin yẹn ṣe máa feel bad láàrin àwọn ọmọ sọ bí ìfẹ́ ń gbà ìwọ ìyàwó mi o ìwọ ọkọ mi o tó bá lè lè ṣe báyìí báyìí báyìí then kí n tó lọ there are so many points there are so many points but àwọn tí mo nítorí time ti ń lọ nǹkan tí mo kàn fẹ́ sọ nìsín ni pé mo ní kẹ́ ẹ mọ appreciate ìbálòpọ̀ láàrin wa àtọkọ rẹ ẹ appreciate yẹ. Yeah ẹ appreciate ẹ appreciate appreciate ọkọ ẹ you are the greatest you are the sweetest you are the nicest ọkọ ìwọ náà appreciate ìyàwó ẹ ẹ show love ẹ show love you are the nicest you are the prettiest you are the sweetest ẹ show love learn to show love to each other. so ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ó pọ̀ in fact ìgbà tí mo ń sọ̀rọ̀ nísìnyí ìkankan wá sí mi lé orí but I, ok nǹkan tó wá sí mi lórí ni pé ẹ̀yin obìnrin ni ilé ìbáwí ẹ̀yin obìnrin ni ilé ìbáwí ṣó yẹn yín a mọ̀ lóòótọ́ pé ẹ a fẹ́ show discipline a fẹ́ show moral a fẹ́ wà honoured a fẹ́ wà a fẹ́ look respectable ọkùnrin ló máa ń sábà initiate eré ìfẹ́ ọkùnrin ló máa ń sábà initiate eré ìfẹ́ ṣó yẹ yín kò yẹ kó rí bẹ́ẹ̀ ní ọjọ́ gbogbo kò yẹ kó rí bẹ́ẹ̀ ní ọjọ́ gbogbo ẹ̀yin obìnrin náà nísìn kí bùrù ó ba èèyàn kan wà fún mi pé ẹ̀hàn fún ọ̀bà tí o kíní kan kíní kan rárá ọkọ àtìyàwó ni mò ń kọ́ ọkọ àtìyàwó tẹranjú títẹ tó jẹ́ pé ẹ̀yin kan báyìí ẹ̀yin kan báyìí hypocrite ni tó yẹ yín hypocrite ni ọkọ àtìyàwó làwọn á kọ́ obìnrin ó dáa kó náà mọ initiate so yẹ yín ó tún máa jẹ́ kí ọkọ yẹn nífẹ̀ẹ́ rẹ̀ sí ni so yẹ yín but having said all this o mọ ọkọ rẹ o mọ ìyàwó rẹ o mọ nǹkan tó fẹ́ tó bá ti jẹ́ pé ọkọ rẹ wà lára àwọn class of people tó jẹ́ pé wọn ò láìkí kóbìnrin mọ initiate ẹ follow pattern yẹn but ẹ má jẹ́ kí marriage yìí boring the boringness is killing people the boring náà bó ṣe boring tí kò ẹ spice ẹ up ẹ kàn wà bẹ́ẹ̀ ó ti kill morale yẹn ó ti kill Eh, kínní kan ní kan ìbálòpọ̀ drive àfẹ́sọ́lódé lẹ́yìnbó ó ti kíìlì ìbálòpọ̀ drive ó ti kíìlì libido so yẹn you have to make it work